ikọ̀ àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ nípínlẹ̀ ọ̀yọ́ ẹ̀ka èyí tí adájọ́ ẹni ẹ̀sán léwájú gbé ìtanijí ohun ìlanilọ́yẹ̀ lọ ìlú ṣákí ikọ̀ àjọ ẹ̀ka ṣe àgò láàfin sọ́dọ̀ ọ̀kẹrẹ tìlú ṣákí níbi tí ọba khalid ọlábísí ti jẹ́jẹ́ àtìlẹ́yìn rẹ̀ fún àjọ náà. àná rí i pé gọ́ọ̀mẹ̀ntì wa dá agency sílẹ̀ because of the seriousness tí wọ́n ní nípa development láàrin pẹ̀lú agency yìí sìn irú nǹkan báyẹn tí wọ́n bá sọ pé la school tábà tèmi ti jáde mí báyìí nípa àwọn ṣe nǹkan kan tá a nínú pípa tá a jẹ́ rí kí wọ́n ṣe you rush to your place and tell the people nǹkan tá a gbọ́ pé wọ́n ṣe ò ní du ìtò orí adé náà mọrírì gómìnà ṣèyí mákindé fún ìdásílẹ̀ àjọ náà láti gbógun ti ìwà ìbàjẹ́ láwọn iléeṣẹ́ ìjọba àtàwọn lájọlájọ nípínlẹ̀ ọ̀yọ́ níbi gbọ̀ngàn ṣakí parapọ̀ lágbègbè òkè ògùn ni adájọ́ ẹni ẹ̀sán ti sọ pé àjọ náà lágbára láti ṣèwádìí ẹnikẹ́ni tó bá hu ìwà ìbàjẹ́ àwọn ọba aláyé àwọn aṣáájú agbègbè tó fi mọ́ àwọn alága ìjọba ìbílẹ̀ ẹ̀rọ àjọ yákà láti máa tètè dáhùn sí ìpè aráàlú. pẹ̀lú àwọn ikọ̀ tó ń gbé kalẹ̀ yìí ajẹ́pẹ́ni tí ò lówó tí ò ní kankan gan tó bá fẹ́ fìyà jẹ ó láǹfààní àti lọ béèrè ẹ̀tọ́ rẹ̀ yẹn jẹ́ fún àwa màkúnnù àti pé tí a bá wo tó ń lọ nínú ìlú yìí yóò rọ̀ wá lọ́rùn ọlọ́run á lè jẹ́ kí ó rọ̀ wá lọ́rùn. àjọ náà ní káwọn olùgbé ìpínlẹ̀ yìí fi ìròyìn tó bá ní ṣe pẹ̀lú ìwà ìbàjẹ́ ṣọwọ́ sí ọ́fíìsì àjọ yaka lágòdì nílùú ìbàdàn tàbí kí wọ́n fi ṣọwọ́ sójú òpó àjọ náà ti ṣe www.oyaka.ng dámilọ́lá owólabí ló ń ròyìn fún iléeṣẹ́ bcos.